lórí olórí aṣọ́bodè ló pariwo níbi tó wà lọ́hùn ó pariwo ó pariwo ó pariwo níbi tó wà lọ́hùn bẹ́ẹ̀ ló ń sáré bọ̀ ó ń sáré bọ̀ láti ẹ̀yìn bó ṣe dé ibi tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n wà tó dé ibi tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n wà àwọn yẹn ń pè ọ̀gá kí ló dé ọ̀gá kí ló dé ọ̀gá kí ló dé olórí aṣọ́bodè ó ranjú tó ó nà ó nà ọ̀gá kí ló dé ṣe rí pọ́nlá tó ṣe. olórí aṣọ́bodè ìbá ti mọ̀ ìbá ti ṣe ìbá ti mọ̀ ìbá ti ṣe ah ipò ipò téèyàn bá wà ní. Ni ipò kó ṣọ́ra ṣe tó bá wà nípò gíga kò bá wàá jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ ń gun òkè lọ ni kí ènìyàn yẹn kó ṣọ́ra ṣe kó ṣọ́ra ṣe ohunkóhun lè yọ ilẹ̀ ń yọ àkàbà òun náà lè yọ téèyàn bá ń gun àkàbà lọ sókè àkàbà lè yọ ó lè yọ kó má yẹ àkàbà lè wá yẹ ó lè wá yẹ ẹ̀yin èèyàn ipòkípò tẹ́ ẹ bá wà ẹ má ṣe bíi ti olórí aṣọ́bodè èyí tó wà ní abúlé tó wà lẹ́gbẹ̀ẹ́ abúlé wa tí mò ń gbé látijọ́ kí n tó kó ẹrù mi kò ń bẹ̀ kí n tó gba abúlé olóṣùpá lọ olórí aṣọ́bodè tí àwọn èèyàn tí wọ́n bá ń bọ̀ láti ìlú òdìkejì tí wọ́n bá lọ rajà olórí aṣọ́bodè ó máa ń gba ọjà wọn sílẹ̀ tí wọn ò bá fún lówó tí wọ́n bá sì fún lówó tówó yẹn ò bá jọjú olórí aṣọ́bodè á gba ọjà yẹn kò ní gbé ọjà fún àwọn tí wọ́n lọ rajà a ní fàyàwọ́ ni tí ẹlòmíì bá dé tó bá ra arú ọjà bẹ́ẹ̀ tó gbé wọlé tó bá fi owó tó jọjú tó bá fi fún olórí aṣọ́bodè ọjà yẹn kì í ṣe fàyàwọ́ wọ́n sì ti ń ṣe ó ti pẹ́ àwọn ọjà tí wọ́n ní kó má gbé wọlé láti ìlú òdì kejì àwọn bíi wúrà àwọn oúnjẹ inú agolo àwọn nǹkan tí ìjọba wọn tí ó kọ sílẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ gbé wọlé tíjọba wọn kọ sílẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ gbé wọlé tí wọ́n bá fún olórí aṣọ́bodè lówó olórí aṣọ́bodè á gbà wọ́n láàyè láti gbé àwọn ẹrù yẹn wọ ìlú tó wà ní ẹ̀gbẹ́ abúlé wa látijọ́ kí n tó kó ẹrù mi kó lábúlé wa kí n tó gba abúlé olóṣùpá lọ ara tó ń olórí aṣọ́bodè òun ni ó ń fi àwọn obìnrin dá ní ẹnubodè ara tó ń ló ń fi dá ló ń fi àwọn obìnrin dá ń bẹ̀ Hmm. àwọn kan tí wọ́n bá wà nípò wọ́n á lo ó bó ṣe wù wọ́n wọ́n á lò bí wọ́n ṣe fẹ́ ah wọ́n á máa jáyé fàmílétè ntutọ́ bíi ti olórí aṣọ́bodè wọ́n á jáyé fàmílétè ntutọ́ àbẹ́gbọ́ ẹ̀yìn èèyàn wọ́n á jáyé fàmílétè ntutọ́ kò pẹ́ ó ṣe kòǹgẹ́ obìnrin kan obìnrin yẹn àwọn yẹn ti ń ṣe òwò ká lọ rajà láti ìlú òdì kejì ká gbé wọ ìlú wọn ti ń ṣe tipẹ́ kò wá sí ọ̀nà táwọn yẹn ò lè lò láti fi gbé ọjà wọlé láti fi gbé ọjà wọlé olórí aṣọ́bodè orí obìnrin yìí obìnrin yẹn ń obìnrin yẹn wù gidi òun àti obìnrin lọ́ba kò sí olórí aṣọ́bodè ò tí ì níyàwó tiẹ̀ lé kò ì níyàwó lé ṣùgbọ́n obìnrin yẹn ní ọkọ ó sì bí àwọn ọmọ sílé àbẹ́ẹ̀gbọ́ ó ní ọkọ ẹ̀ ó sì bí àwọn ọmọ obìnrin yìí ìkan nínú àwọn ọmọ oníyàá ni ìkan nínú àwọn ọmọ oníyà mẹ́ta oníyà mẹ́ta ni obìnrin yẹn obìnrin yẹn tó bá ti ń gbé ọjà bọ̀ báyìí a ti sọ fún olórí aṣọ́bodè ìgbà tóun máa dé bodè olórí aṣọ́bodè á sọ fún àwọn ọmọ tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ wípé ẹ gbọ́dọ̀ yẹ ẹrù obìnrin yìí wò tó bá dé ẹ má yẹ ẹrù ẹ wò tóbìnrin yẹn bá sì dé sí ẹnu bodè lóòótọ́ ohunkóhun tó bá gbé wá tó bá ń rúbọ láti ìlú òdì kejì wọn ò ní ṣe wò àwọn ẹlòmíì tí wọ́n bá tí wọ́n lọ rajà tí wọ́n ń rúbọ wọ́n á gba ọjà lọ́wọ́ wọn àwọn yẹn á máa sunkún ẹlòmíì owó iyebíye ó ti lọ sí orí ọjà tó ń rúbọ tí olórí aṣọ́bodè máa gbà àti àwọn ọmọ ẹ̀ tó máa gbà wípé ọjà fàyàwọ́ ni ọjà tí ìjọba ti fi òǹtẹ̀tẹ̀ pé kò gbọ́dọ̀ wọ ìlú ni ni òun lọ gbé wá àwọn kan á dé tán bá fi owó gidi lẹ̀ irú ọjà bẹ́ẹ̀ wọ́n á rò wọlé tí ò sì ní sí nǹkan kan tí obìnrin oníyà mẹ́ta yìí tó bá dé tó bá dé tí ó bá ru ẹrù tiẹ̀ dé olórí aṣọ́bodè ò tiẹ̀ ní ní kàn àwọn ọmọ lẹ́yìn olórí aṣọ́bodè wọn ní ṣíwò obìnrin yẹn ó mọ bí ó ṣe ń tú aṣọ sílẹ̀ fún olórí aṣọ́bodè ó mọ bí ó ṣe ń lọ bá olórí aṣọ́bodè ní ibi tó wà ní ẹ̀yìn tí àwọn tó bá ti dé báyìí àwọn ọmọ olórí aṣọ́bodè wọn á sọ fún un pé obìnrin lágbájá báyìí ti dé o ṣé òun ò mọ̀ pé oníyà mẹ́ta ni lágbájá báyìí ti dé o a lọ bá olórí aṣọ́gbòdè lẹ́yìn níbi tí wọ́n máa tó máa ń jókòó sí ibẹ̀ ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ máa ń kó owó lọ́ba ohunkóhun tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn tó ń ru ẹrù bọ̀ wá ibẹ̀ lọ ti máa lọ lọ́mọ àti lọ kó ẹ̀tọ́ tiẹ̀ fún òun ló máa pín èyí tó kù fún àwọn ọmọlẹ́yìn olórí aṣọ́bodè ó ṣàkó sí oníyà mẹ́ta yìí tó jẹ́ wípé gbogbo ìgbà ló ń tú aṣọ lẹ̀ fún olórí aṣọ́bodè tí olórí aṣọ́bodè máa ń fẹ́ atẹ́gùn sí obìnrin oníyà mẹ́ta yìí àbẹ́gbọ́ ọ̀gá hmm, ọ̀gá nígbà tí ó yá olórí aṣọ́bodè ó pàdé ọmọbìnrin mi ọmọbìnrin tó pàdé yẹn kò jẹ́ kí ó fẹ́ ráyè ti oníyà mẹ́ta mọ́ oníyà mẹ́ta tó máa ń se oúnjẹ wá fún un tó máa ń gbọ́njẹ wá fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó tún máa ń fún àwọn ọmọ lẹ́yìn ẹ̀ lówó oníyà mẹ́ta tó yí ó máa ń dá oríṣiríṣi aṣọ fún olórí aṣọ́bodè kò sí ohun tí kò fi ń tẹ́ olórí aṣọ́bodè lọ́rùn kò sí olórí aṣọ́bodè kò wá fẹ́ wo ọ̀dọ̀ obìnrin yìí mọ́ ọmọ oníyàá mẹ́ta kò fẹ́ wo ọ̀dọ̀ ẹ̀ mọ́ ẹ̀yin èèyàn orí obìnrin mi tí òun tó máa ń wá lọ fẹ́ atẹ́gùn sí lẹ́yìn lẹ́yìn ibi tí ó máa ń jókòó sí lẹ́yìn lọ́hùn ó máa ń fẹ́ atẹ́gùn sí yẹn tí ọmọ oníyà mẹ́ta bá ti dé olórí aṣọ́bodè á ní kí àwọn ọmọlẹ́yìn òun kí wọ́n sọ fún oníyà mẹ́ta pé òun ò sí ní àyíká á ní kó sọ fún pé òun ò sí láyìíká obìnrin yẹn wàá ṣe bó ṣe wù wọ́n wàá gbowó lọ́wọ́ ẹ̀ ẹrù ẹ̀wọ̀n ò ní jẹ́ kó gbé kọjá oríṣiríṣi ah ó dùn obìnrin yẹn ó dùn ọjọ́ kan ó dé ó wà ní oko ẹrù dé bó ṣe dé àwọn ọmọ olórí aṣọ́bodè wọ́n ní kí awakọ̀ ẹ̀ bọ́lẹ̀ wọ́n ní kóun náà bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ẹrù ẹ̀ nígbà tí wọ́n tó yá wọ́n ní kò lè gbé ẹrù yẹn lọ àfi tí àwọn bá gbà sílẹ̀ wípé ẹrù tí ìjọba ti fi gbé tán ti fóun tẹ̀tẹ̀ pé wọn ò gbọ́dọ̀ gbèrú ẹrù bẹ́ẹ̀ wọlé ni ó wá lé níjọ́ yìí obìnrin yìí bẹ́ẹ̀ obìnrin yìí ké obìnrin yìí ní kọ́ bá òun pe olórí aṣọ́bodè wá olórí aṣọ́bodè kò jáde kò yọjú sí obìnrin yẹn ẹlòmíín wà pẹ̀lú ẹ̀ ó. Oh ìyẹn ti tú aṣọ lẹ̀ fún ó ń fẹ́ atẹ́gùn sí onítọ̀hún yẹn ẹ̀yin èèyàn obìnrin yẹn jókòó sí inú ọkọ ẹ̀ ó ń sunkún ó ń sunkún bí eré bí àwàdà olórí aṣọ́bodè ló pariwo níbi tó wà lọ́hùn ó pariwo ó pariwo ó pariwo níbi tó wà lọ́hùn bẹ́ẹ̀ ló ń sáré bọ̀ ó ń sáré bọ̀ láti ẹ̀yìn bó ṣe dé ibi tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n wà tó dé ibi tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí wọ́n wà àwọn yẹn ń pè ọ̀gá kí ló dé ọ̀gá kí ló dé ọ̀gá kí ló dé olórí aṣọ́bodè ó ranjú tó ó nà ó nà ọ̀gá kí ló dé ṣe pọ́nlá tó ṣe lálákọ̀ọ́kọ́ ogbókìtì pọ́nlá tó ṣe lẹ́lẹ́kejì àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ní à ẹ̀bùsọ ẹ̀bùsọ ẹ̀bùsọ olórí aṣọ́bodè egungun ẹ̀ lé ẹni tó súnmọ́ pé kóun ó bùsọ eyín mẹ́fà ló bọ́lẹ̀ lẹ́nu ìjọ tá à ń wí eyín mẹ́fà òun ló bọ́lẹ̀ lẹ́nu ẹ̀ ká tó wí ká tó fọ̀ olórí aṣọ́bodè ti fò sí àárín títì tí ọkọ̀ ọkọ̀ ń gbà kọjá àwọn ọkọ̀ míì wọn ò fẹ́ dúró níbẹ̀ yẹn nítorí ẹrù tí wọ́n kó bẹ́ẹ̀ ni olórí aṣọ́bodè ló fò sáàrin ọ̀nà bọ́kọ̀ yẹn ṣe lọ mọ́lẹ̀. ipòkípò tó o bá wà ṣọ́ra ṣe ṣọ́ra ṣe ṣọ́ra ṣe ṣọ́ra ṣe kò jù bẹ́ẹ̀ lọ ó sì jù bẹ́ẹ̀ lọ adébẹ̀ akọ̀ ọ̀dọ́rọ́ náà ni.